ọdún wo wá ni a fún rákùnmí tá a fẹ́ fi ṣe léyá ọlọ́dún kí ló sì fà táwọn fi màpọ̀ lọ́dún ọdún márùn rákùnmí yóò ti wo ọdún márùn báyìí ìní ó tó léyìn ọ̀gàn fẹ̀mí ìyànà màálù ọdún méjì tọ́bọ̀ wá jẹ́ àgbò òní tọ́jẹ́ ọkọ̀ fún àgùtàn oṣù mẹ́fà òun ti wọlé yá tó bá wá jẹ́ orúkọ tọ́jú ọkọ fún ewúrẹ́ àwọn oṣù méjìlá